ọ̀la olódìde tó gba ìran Yorùbá lẹ̀ òun àwa dẹ̀ gbà bí olúwa wa ìdí ni ìdí ni tá a fi họ́nà wọn tá a fi gbà pé àwọn ni olúwa tiwa àwọn ni bí Jésù Kristu olúwa wa àti Muhammed ṣe jẹ́ olúwa wa nínú Islam àti kìtẹ́nì àwọn ni olúwa wa ní ilẹ̀ Yorùbá báyìí